láyà ọmọ fún wọn náà. ọ ìwọ láyà yàn pé wọ́n bímọ ìwọ tó ìwọ gógó yìí tí ìrìn rẹ̀ bọ́ débi tó fẹ́ bọ́ọ̀yàn ó bá yé ọmọ tèmi jẹ́ tán ó wá lọ ń yayọ̀ ọmọ lọ́mọ mi tí mo rán níléèwé tó jẹ́ wípé tó bá jókòó lórí kọ̀ǹpútà tó ń tẹ kọ̀ǹpútà báyìí àwọn ẹgbẹ́ wọn máa ń kan sára sí ni wípé ẹ wò ọmọ lélẹ́yìí ìwọ wo máa fojú ẹ̀ hàn nǹkan láyé ẹ ò ní dé sàkání mi mọ́ tí bá dé ẹ̀sà kàdí mi. a gbọ́ ọlọ́run lọ́gà wọ́n wéré ayé ò gbà kọ́lékọ́lé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láàyè gbà torí náà ṣàyè jẹ́jẹ́. ayé yìí kálukú má ṣe tirẹ̀ á ṣe tirẹ̀ á lọ ṣùgbọ́n ó rorò he ó kú kó rẹyàn fílẹ fún òkú rọrọ kí kó níyànjọ ipò àmọ́ àfẹ̀jẹ̀ bó bá dé. tẹ̀ fọmọ́tò sí mo ní kẹ́ bá mi fọ̀ dẹ̀ fi fẹ́ mọ̀ fọ́ mi ṣe kí mi dá ó lé ní madam ké sí mi and ẹ̀ sórí rán mi lóṣẹ́ kódà ṣe rí i pé mi ti pọn mi sílẹ̀. mẹ́kàn mẹ́kàn mẹ́kàn mẹ́kàn kan ọ̀rọ̀ oṣù wo lẹ́ bá mi sọ yẹn náà mo ní kẹ́ bá mi fọ mọ́tò látara ẹ̀ bá mi rojú òṣì kan mi báyìí mo pé nínú yín bí mi ṣá nínú yín bí mi nínú yín bí mi. ṣùgbọ́n okùn rorò okùn kò rẹ̀ yàn fílẹ̀ fún òkú rọ̀rọ̀ kí kò níyànjọ́ ipò amáàdì ni. àpẹ̀jẹ́ ni olúwo. láwọn mi ń domi sí yín lára kí lẹ ṣe fún. lóòótọ́ ni kí n bá òun fọ mọ́tò mi dẹ̀ tẹ́ pọ́n mi kalẹ̀ mi ṣe kí mi dáwọ́ lẹ kí mi ẹ̀fọ́ màdàmú dẹ̀ kèsì mi ọ̀dẹ̀ rán mi lóṣẹ́. so dẹ̀ ṣáájú mi débi mọ́ torí ìdìbò òun kékeré kí mi lè kí mi ṣàlàyé báyìí lásán kọ́ dẹ̀ kí mi débẹ̀ tó dùn fún mi. ẹ̀dùn náà ẹ̀dùn ẹ jẹ́ kí n gbé dẹ́yìn dáadáa o ó ní kẹ́ bá ń fọ mọ́tò ẹ wá lẹ́ẹ̀lì fún àbí. ṣé ìrì pọ́kẹ́tì ni mi ti pọ́n mi kalẹ̀ kì í fẹ́ fífọ́. ok akin lọ pẹ̀lú àwọn mi fún mi but nígbà tó domi sẹ́yìn lára kí lẹ́yìn ṣe fún. Ah, kí ni mi fẹ́ ṣe. ṣẹlẹ̀ yìí gan-an máa ń sọ fún pẹ̀lú àwọn èdè ìwèrè yìí dẹ̀ máa ń sọ yìí gan-an èyí ń gbọ́ yín dáadáa kí ni ó tọ́ ni wàá ẹ má wọlé èmi ò ní fi ti ń ṣe ẹ̀jẹ̀ kò dé. láwọn kí ni bàbá ìṣe Ah, o bó ṣe ń tẹ́wọ́ eighteen duen àní kí ni bàbá yìí ṣe fún ẹ kó tó domi sí wọn lára báyìí. mo ní kó bá mi fọ mọ́tò wọn dẹ̀ fọ. oníkọ́ bẹ́ẹ̀ fọ mọ́tò wọn dẹ̀ fọ. lọ́nà ṣe oníkọ́ bẹ́ẹ̀ fọ mọ́tò wọn láwọn ò fọ ni àbí wọn ò tètè fọ. wọn ò fọ rárá ẹ wò wọn ò fọ rárá rárá. aláwọ̀ ah. mi o bó ṣe èmi ló ń ṣe gbélé fún abẹ. nù. bàbá tó tó tó eh, bàbá tó lè bí ẹ lọ́mọ. tọ́nà káwá níwọ̀ ló ń sọ sálárì fún bàbá yẹn kó kí ló máa ṣe wàá bẹ́ orí ẹ̀ dànù àbí bẹ́ẹ̀ kọ́ láwọn mi owó ṣe ń ṣe very good akin gbé omi yẹn kó dalé òun náà lórí. dá gbogbo ẹ̀ tó dá àti fúlọ̀ṣì àti gbogbo ẹ̀ dá gbogbo ẹ̀ lórí. àti dáadáa. kí ló dé kí tún ṣe mí kí ló ṣẹlẹ̀ kí ló dé wọn tó wọn mọ́ ṣe. ó yá sọ fún wọn mi kan tó ṣe. kí ló ṣe ó ní kí bàbá ìbọn òun fọ mọ́tò ọ̀n dẹ̀ra ìfọ̀ náà ìran òun ṣẹ́ ó wá dá mi sí wọn lára ẹ̀gbọ́n mi dẹ́ni kí mi náà dá sí wọn lára padà. ọláwùmí ó dá omi sí adúrú bàbá yìí lára. kó bá mi fọ mọ́tò wọn sí wa. tókè ojú ń torí ọlọ́run bàbá mi máa bí mi ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣàrò pé mi ni mo ṣe sí ẹ torí ọlọ́run fi bẹ̀ just go inside just you guys just go inside. ojú ti tàgé máa gbá yín gbá lójú ti kí ni tó bá rí ẹ̀sìn wá ní ìwákiwà ni wọn ni wọn kò ní nǹkan mi tó wá. aha mọ́mí ṣé bẹ́ẹ̀ lẹ́ni kí wá lọ́sàn-án yìí. èèlò lásán. fifty thousand naira ni. fifty thousand naira. fọláṣadé. yes sir. fún mi ní thirty thousand naira bẹ́ẹ̀. èmi ò ní fifty thousand naira o thirty thousand naira tí mo ní fún un. àmọ́ àwọn àgbà yòókù. o ò fà mí láṣọ èmi náà lè máa ń lè bá ṣe gbogbo irú ẹ̀. o ṣe lọ bí bàbá ẹ. Ah, mọ́mí ẹ má fi ra yín wí dádì àwọn náà máa ń fún wa náà. ṣáà ti gbọ́ nǹkan tí o sọ pé o fẹ́ ṣe ni kò fi ṣe o. Bravo. Bravo. Bravo. Bravo ọ̀rẹ́ mi kí lọ́mọ ẹ sọ pé òun fẹ́ fowó yẹn ṣe. Ah, mo ti ẹ̀ mọ̀ kí wọ́n lóun fẹ́ lo bákan bákan. Hmm. Ah, ah, ó lóun fẹ́ lo bákan bákan ló bá kó adúrò owó yẹn fó ti pọ̀ jù ọ̀rẹ́ mi ó ti pọ̀ jù. ọ̀rẹ́ mi tó wo ìbá wa kí ló dé tá a fáwọn ọmọ yìí ṣó dìgbà tó bá wá lọ síta tó lọ ń kẹgbẹ́kẹgbẹ́ àbí tó ń jalè torí pé ó ń wówó ó ní wọ́n máa ṣe wá níyẹn ó o jẹ́ ká fún wọn tó bá wà ó jẹ́ ká fún wọn. orí sọnà ọlọ́run ṣàbá wa wò wọ́n pọ̀ kọ́lọ́n jẹ́ ká jèrè wọn àní bí la bú lórí wọn. àmín àbákẹ́ọ́lá mi kọ́ mi kó tó tó díwájú mi ṣe wà ní náà mi <laughs> any luck? Um, so far, sir, I I rí nǹkan kan gbà sir. Meaning what? Ẹ recover kí ni? Ẹ ah, ah ẹ gbọ́ ná èèyàn gba mọ́tò lọ lọ́wọ́ mi ní hired purchase kò sanwó mi ẹ dẹ̀ bọ́dà láti lọ gba owó padà lọ́wọ́ do you want to ruin me for God's sake? Eh? báwo wá I'm um, À ń dúró instruction in kẹ́lẹ̀ go ahead. How do you mean? go ahead bí báwo ṣé mo ní láti fún yín ní go ahead láti lọ gba owó mi padà àbí kẹ́ recover àwọn mọ́tò mi wálé ṣé mo need ẹ sọ fún mi náà ńgbà tẹ́ bá fẹ́ gbowó oṣù ẹ níní ẹ fẹ́ gba go ahead kẹ́ tó wá béèrè owó yín now you cannot use your discretion láti lọ gba àwọn nǹkan tí mo ní ta padà oníṣẹlẹ oníṣẹ oníṣẹlẹ dúró dèbí kí n fún yín ní go ahead what kind of go ahead eh? shut up shut up don't talk mo ní kí n. don't talk gbẹ̀gbẹ̀ sọ̀rọ̀ kí ló ń ṣe big for nothing ọ̀rọ̀ olówó ẹlẹ́nu ẹ̀ the only thing tó mọ̀ ni pé kó máa máa lọ ọmọ káàkiri kí lórúkọ gate man ti bí yẹn. bàbá mi kì í. bàbá mi kì í àbí bàbá mi anything tẹ́ ń pè. wọ́n ra torchlight fún yẹn wọ́n ra cardigan fún wọ́n ra cap fún wọ́n ra helmet fún irọ́ ni ò ní bá mi ṣe. alọ́mọ́ ní everyday alóhùn kíníkan energy kíníkan energy What's your name? Because I've forgotten your name. Alọ́mọ ni mo mọ̀ ẹ́ sí. Orúkọ mi ò jẹ́ bẹ́ẹ̀ sá. What's your name? Tell me your name. Olúmídé lorúkọ mi, but ẹ bá fẹ́ ṣọ́ọ̀tì mi lè pẹ̀lú. Olú ọ̀ whatever ọ̀hẹ́ whatever tó bá pera ẹ̀. Ẹ make sure pé ẹ lọ recover gbogbo nǹkan mi tó bá wà ta. Ẹ bá mi kó wálé. I need all those things. Okay? Mo ti bọ́ sir? Or give me my money. Ẹ yẹ kí n máa fojú mi wò. Àmà àti ẹ̀yẹ sá, ẹ má bínú sá, ẹ má bínú òṣìṣẹ́ wà lóòrùn ẹni máa jẹ́ ìyẹn wà bìjì wo bó ṣe tó Camry ọ̀rọ̀ bọ̀ ó lè ó lè já ìjà sí. ẹ̀yin náà ẹ wò ó ẹ bó ṣe rí kéde máa wòran o mò ń tu àwọn owó yẹn jọ in fact owó yẹn ti ń gbé fúkẹ́ díẹ̀ díẹ̀ mo ní kó dé parí oṣù. a ti gbé pẹ́ẹ́lí màá kàn kó wá sí ọ́fíìsì yín lódìndín yìí tó máa kù ti máa san lórí òní lè tó nǹkan kan mọ́ òun ni òun ẹ jọ. ẹ ẹ alàgbà ṣe rí i pé àfọwọ́fà yín lè léyìn sí ká ní ẹ ti yọjú sí ọ́fíìsì wa kẹ́ẹ̀dì jẹ́ kí ọ̀gá wa mọ̀ yìí pé owó yìí mò ń tùjọ díẹ̀díẹ̀ ni o kò tí ì pé ni o tó bá pé ẹ ti rí mi o ọ̀sẹ̀ kan lè máa béèrè fún ni o ọ̀sẹ̀ méjì nìkan fún yín ẹ mọ̀ fún wa ti mọ̀. ojú ló ń tì mí òun ló fà á ẹ jọ nítorí èmi ò mọ ohun tó kù tá máa ṣe báyìí ṣe mọ̀ pé àwọn èèyàn nígbà tí ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ gbé mọ́tò yìí lọ báyìí sí àwọn èèyàn tán ti mọ mọ́tò yìí mọ̀ mí tán bá ń bi mí pé mọ́tò mi ń kọ́ kí ni kí n ti máa wí fún wọn. ṣe rí n ta máa ń sọ lélẹ́yìí o táwọn èèyàn bá ríyàn téèyàn bá ti gbé mọ́tò mọ́tò ńkọ́ mọ́tò ńkọ́ òun náà máa máa béèrè wọn ò ní béèrè ọmọ wọn ò ní béèrè ìyàwó. wọn ń béèrè mọ́tò náà máa béèrè. ṣe tí wàá rí tó bá rí báyìí tó bá ṣe béèrè lọ́wọ́ ti yín pé mọ́tò yín ńkọ́ ẹ̀yin náà bi lọ́wọ́ pé ìyàwó wọn àtàwọn ọmọ ń kọ́. ìṣòro wa nìyẹn. alàgbà ẹ jẹ́ o máa yé eyín o ṣe rí bá ṣe wà yìí kẹ kó owó dání báyìí ká máa wó lójú báyìí à nígbà wo ọkọ̀ yìí á dé ọgbà wa. ṣe rí wọn máa ń sọ̀rọ̀ kan pé mú ni tọlọ́pàá fílẹ̀ báyìí ni tadájọ́ o. ẹ àmọ́ tán bá rán ní í ṣe irú hmm. èèyàn tó máa ń fi tọ́jú. alájà ni wọ́n bọ̀ báyìí. ẹ má bínú sá ẹ má bínú. o gba mọ́tò lọ́wọ́ wa o tiẹ̀ bójú ẹ̀yìn rárá. ẹ má bínú ẹ má bínú owó yín ni ò tí ì pé tówó yẹn bá ti pé màá fún yín èmi gan ti ń plan láti wá fún yín lówó yẹn. owó tó fẹ́ fún o ò tí ì pé. a gbọ́ pé òfin mọ́tò yìí òfin ṣe kábúkábú síbẹ̀síbẹ̀ náà owó tó fẹ́ fún o ò tí ì pé. èmi kẹ mo fi mọ́tò ṣe kábúkábú ọ̀dọ̀ mẹkáníìkì ló ti wà látijọ́ yìí. ṣé ó dìgbà tó bá mú mọ́tò yìí tó bá lò tí gbogbo bọ́ọ̀dì ẹ̀ bá gbó tàbí tí ẹ má bínú mo ti ń plan láti wá fún yín lówó. Oga, ah, oga. ẹ kà sàn ẹ kà sàn sàn. How are you? ọ̀gá ṣé o sì. no no no no no no. mo ti ń kanlẹ̀kùn látàárọ̀ ni. mi ò gbọ́ ni má bínú. fáìlì ni ìyẹn ni sàn. oh good ṣe. bọ̀ ọ̀gá closing hour ti tó o ti yẹ ká close ẹ̀yin nìkan ló dàbí pé fẹ́ wà nínú ọ́fíìsì sà. òótọ́ mà ní ah, mi ò mọ̀ pọ́jọ́ ti lọ báyìí ok o ṣe. thank you sir. ọlọ́mọ máa jẹ́ ara padà sáìdá àbí kí ló ń ṣẹlẹ̀ àpadà sí burúkú ò ní pọ́n gbogbo wa o. wọlé kó máa tó wà ní. mi kò nínú ọgbà mi tẹ̀rù bí àwọn ti lọ ní. nù wọn ìlọmọ ẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ wọn sìn yẹn. a jẹ́ pé bí àwọn gbé lọ ká wọ̀ ṣe. ká dúró ń gbà yẹn. báwo ni ẹ̀yin girls. àyè ká sùn. how are you. fine ẹ̀yin náà ni à ń dúró dé sà ṣùgbọ́n àárí mọ́tò yín náà gbà. oh mo ṣáà ti gbàgbé pé mi ni máa ń gbé yín lọ lé tá a bá ti close ẹ má bínú ó yẹ kí n ti sọ fún yín látàárọ̀ pé káà mi ó develop fault kékeré. Oh so ti wá wà nílé mechanic ẹ má bínú. kọ́lá ti tètè gbọ́ ni látara bá ti tẹ̀lé mr rio lọ. Um, ẹ má bínú ẹ̀yin náà ń fani àti lọ wọ bọ́ọ̀sì ṣẹ́dí bọ́. ó dàrú sà ó dọ̀ fún ma wà lọ́nà gidi báyìí. Ah, kí ló máa ṣe báyìí. à ń lọ ní ẹjọ́ a máa lọ. traffic jam àti mú un bọ̀ báyìí. ẹ má dá mr wọlé lóhùn gbogbo ọ̀rọ̀ tán pa fún mi pé wọ́n gbé àwọn mẹkáníìkì wá gbé mọ́tò àwọn kọ̀ọ̀kan wọn lọ tún mọ́tò ṣe irọ́ ni o ah. àwọn tán ra mọ́tò àwìn lọ́wọ́ wọn tán sanwó pé àwọn náà wá fi bínú gbé mọ́tò bíbá. Ah. tẹ bá rí bójú ọ̀gá ṣe lè ojú ẹ̀ lè bí ìgbà tó ọmọ kú mọ́ wọn lọ́wọ́ ni. Ah. ẹ jẹ́ èdè lọ́mú bọ́ọ̀sì mi. ẹ ṣe. ẹ káàárọ̀ ẹ ra sà. àwọn ọ̀gá ń kọ́. ní wọn sí ara ń sà. wọn tún sí ara wọn. bẹ́ẹ̀ni. tẹ́lá ni mo lọ fi san balance owó yín. ah that's good sir yeah, congratulations sir. ẹ ra sà. ẹ káàárọ̀. ẹ sà. láti sanwó. ẹ ṣe gan sà. Ah, ẹ sà ẹ má bínú sí wa o ṣe rí ohun tó ṣẹlẹ̀ yẹn kò kí n ṣe ẹjọ́ àwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé iléeṣẹ́ ni wọn instructor Jordan Fowler wọn ni pé anybody tó bá ti fail láti sanwó wọn as at when due a láti take irú action ta take yẹn ẹ̀dẹ̀ mọ̀ ipá wa náà oníṣẹ́ oṣù ni wá wọ́n jẹ́ kó yé wa wípé bí a bá ṣe ń perform sí bẹ́ẹ̀ náà lówó oṣù tiwa náà ṣe máa steady lóde máa constant sí àwa náà dẹ̀ lẹ́bí ńlé. àti ẹ̀ lè bínú mọ́ kí la fẹ́ ṣe ó kàn yẹ kí ẹ máa wojú ṣá ọlọ́run máa bá wa jẹ́ kó tó tún wa ṣe àwa kọjá ẹni tó máa jẹ gbèsè tí ò ní san disgrace tẹ fún mi yẹn o ti jẹ́ o ti kárí gbogbo ayé o ti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé mo ra mọ́tò láwìn ni ìyẹn ni tó ń dùn mí nínú gbogbo ọ̀rọ̀ rẹ ẹ sà ṣe mọ̀ pé iṣẹ́ tán bá rán wa òun náà la máa jẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe mọ̀ pé iṣẹ́ tán bá rán kọ̀ òun ni kò ń jẹ́. kò sí wàhálà mo nérò pé yẹn náà ṣé torí ẹ̀ lẹ ṣe ń gbé ọ̀gá pamọ́ tẹ́ ẹ̀ jẹ́ kárí wọn bóyá wọn á lè rí wá ń sìn. ẹ mọ̀ pé ọ̀gá ò ń ṣèyàn bẹ́ẹ̀ ilẹ̀kùn ìjọba ọ̀run gbàlàgà ló ṣí sílẹ̀ bí ìgbà téèyàn lọ sọ́fíìsì corporate bó o bá ṣe débẹ̀ báyìí kó o wọlé kó o rẹ́ni tó fẹ́ rí kó o jáde ni wọn ò jẹ́ sá fún yín sà ẹ ẹ wá lọ gbé mọ́tò yín sìn báyìí. ayé ò lè o ayé ò lè o ayé ò lè o. ẹ má bínú sá o ṣé àdàn fi ní appointment sá kó tó di pé ẹ ń bọ̀ sá. Um, not really wọn ò fún mi ní appointment Oko are very important kí n rí wọn ni. má bínú sáà ìyẹn máa le díẹ̀ gan láti rí madam. Ejo, jọ báwo lẹ help me. ó wà urgent gan. kò sí bí èmi ṣe lè help mi ẹ mọ̀ pé wọ́n gbé mi náà sí bíbá yẹn. ta ni yẹn. má yí ni sà ó ní àwọn fẹ́ rí madam sà. ó ló fẹ́ rí ìyàwó mi. bẹ́ẹ̀ni sà. ó dẹ̀ ní madam fún ọ ní appointment sa. ó dé sà. ẹ máa ń jẹun. How are you, young man? Fine, sir. Kí ni mo lè ṣe fún ẹ? Yeah, I'm um, here to see Mrs. Ibikunle. Mrs. Ibikunle? Yes, sir. That's my wife. Latibo ah ah no problem at all eh, èmi eh, ni àkọ́bí wọn. adeni ìgbàdéwọlé i just came back from abroad so mo ní kí n yọjú sí wọn kọ́ mọ̀. meaning what? kí ni ìtumọ̀ yẹn? <laughs> ìgbà tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ṣé yẹn láàrin rí ìlú òyìnbó ló fi ń ṣàkọsílù mi. no i'm. shut up keep your quiet do you think you can just bargain to my compound like that? Oh, I don't. Don't talk while I am talking. Má sọ anything. Ó dẹ̀ fò pẹ́rẹ́, ó dẹ̀ bọ́ sínú ilé mi. Wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé appointment. ní appointment onírọ́rà? How dare tó kàn fi bẹ́wọ̀ nu ilé mi náà? I'm sorry if I've slighted you. Please, please, please, mo fẹ́ kó wo gbogbo àyíká ibi pátá. All right? Wo gbogbo agbègbè yìí kò dẹ̀ kúrò nílé yìí right now i mean right now now now torí àwọn ọmọ mi ò ní wọn ò ní ọba kan. i'm so sorry mo ní àwọn ọmọ mi ò lọ́ba kan shut up. àwítọ́ olóde láti ìlú òyìnbó ìwọ ni first child who says who says tell me who says. i'm sorry. get inside your dirty car and get away from my car. body dey da body dey dey dey papa. máa ṣàyè jẹ́jẹ́. Listen to me ayé ò gbà kólékólé ẹ̀sọ́ pẹ̀lẹ́ láyé gbà. Yes, can I help you? Ẹ̀sà eh, Káyọ̀dé lórúkọ tèmi èmi ni ọmọ Mrs. Ìbíkúnlé tẹ̀bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn. Okay, okay. Eh, ẹ má bínú mọ́kàn wá bẹ́yìn pé kẹ́ má bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ọgbà wá ń sìn ṣẹ́ ti gbọ́ sà o ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ìwọ náà rí gbogbo ẹ̀ pẹ̀lú ojú ẹ̀ àbí. ẹ ṣáà má bínú mo wá bẹ̀yìn náà níṣẹ́ rẹ̀ dáadé òde ń ṣèyàn bẹ́ẹ̀ o. ó yà mí lẹ́nu o ó ṣì máa embarrass mi bẹ́ẹ̀ after all doesn't even know me kò wọ́n rí mi rí I felt too embarrassed that's the truth. ẹ ṣáà má bínú tó lọ náà ṣe ti tí mọ́mi bá ti dé màá jíṣẹ́ fún wọn ṣe ti gbọ́. kò sí problem kò sí problem oh. um, kí ló ti porúkọ ẹ náà. káyọ̀dé ìbíkúnlé ni sá. káyọ̀dé ìbíkúnlé okay my pleasure eh? I Ìgbádéwọlé need body. ẹ. ayé ò gbà gọ́légọ́lé ẹ̀sẹ̀ pẹ̀lẹ́ la ti dáàdì jà ní. ọlọ́run ò jẹ́ ìjà kẹ̀. Ah, nǹkan tí mo sọ yé mi o kó má lọ jẹ́ pé bóyá ẹ ti ṣẹ̀wọ̀n lẹ́sẹ̀ kan tẹ́yìn ò rántí táwọn ò ti gbàgbé. ẹ ṣe kè ọlọ́run jẹ́ kí ló dé tó ń béèrè. ẹ máa nìkan ló wábí lè ní nígbà tí ẹyin wá ṣọ́ọ̀bù ká tó dé wọn láwọn adéníyì ìgbàdé wọlé. Hm? adéníyì ìgbàdé wọlé. bẹ́ẹ̀ ni mà ẹ bọ́dẹ̀ ṣe dé tí dáàdi yọjú sí wọn ah! kí ni máa yẹn sọ pé òun béèrè yín fún ni ah, dáàdi wọn embarrass máa yẹn wọn dọ̀tí ẹ wọn yẹyẹ débi pé wọ́n láti ní kí máa yẹn kó get out of our own compound wọ́n ṣàbù. ẹ Omi pe. pé dádì ẹ ó work adé ní ìgbàdé wọlé out of this compound. bẹ́ẹ̀ni èyí tó tẹ wá burú jù ni ẹ máa yẹn jẹ ǹjẹ kó yẹ wọn pé à ẹ̀yin lòun béèrè ọmọ ọmọ yín lòun dádì kí ló tún gbọ̀yẹn fún báyìí lọ́ba tó spark yìí pé ọmọ àwọn òlọ́ba kan wọ́n ṣàbẹ̀ sí embarrass máa yẹn ṣá wọ́n ṣàlè jáde. Ah, bàbá ẹ̀ tún sọ fún wípé àwọn ọmọ tòun òlọ́ba kan o tún wá lè jáde nínú compound. bẹ́ẹ̀. Ah, n bò ní dáàdi ẹ wà. ẹ wà ní main city room. ok. ẹ mọ mi lẹ́nu ẹ báwo ni ẹni ẹ ṣe jẹ́ sẹ́yìn náà. olúwa káyọ̀dé ẹni tó orí tó wá nìyẹn àkọ́bí mi nìyẹn ẹ̀gbọ́n yín ẹ̀ṣẹ̀ wo gangan ni mo ṣẹ̀ náà ṣé àwọn mọ̀lẹ́bí ẹ sọ pé mo ṣìwàwù sí wọn ni àbí ìbálòpọ̀ láàrin lọ́kọ-láya ṣé mi ò túmọ̀ yẹn ṣe mọ́ ni bóyá oúnjẹ dẹ̀ ni mi ò mọ̀ ọgbọ́n mọ́ ni kò yé mi ẹ̀ṣẹ̀ wo gangan ni mo ṣẹ̀ náà. ẹ kí ni gbogbo ilé tó ń sọ kí ni gbogbo kàtìkàtì tó ń sọ. ó kúkú mọ̀ pé mo ti lọ́mọ tẹ́lẹ̀ kó tó fẹ́ mi kìdẹ́ ṣe pé bóyá mo gbọ́mọ pamọ́ fún ẹ kí ló wá dé tó yẹ pé ọmọ tèmi wá síbí báyìí you chase them out like a dog. mo lé o mo lé mo lé mo dẹ̀ lé nìyẹn o gbọ́ mi ajá ò ní rorò kò ṣọ ojúlé méjì jẹ́ kí àwọn yẹn kọ́ lọ ṣọ́ ilé bàbá wọn jẹ́ káwọn ọmọ tèmi náà kọ́ mánéèjì ilé bàbá wọn bí ó ti yé sìn mi ò fẹ́ rí inú ilé yìí o mi ò fẹ́ rí torí àwọn ọmọ tèmi ò lọ́bà kan lẹ́nu ẹ̀ dẹ̀yìndé. yes. wọ́n sọ wípé àwọn ọmọ tiẹ̀ ò lọ́ba kan. I uh, just said that. you said that. exactly. exactly. dẹ̀yìndé dẹ̀yìndé kò sí ẹnì kankan tó lè lé ọmọ tèmi lára mi never ever. I see. Okay. Ayé ò ìsọpẹlẹ láàyè gbà torí náà ṣàyè jẹ́jẹ́. listen to me ayé ò gbà kọ́lékọ́lé ìsọpẹlẹ láàyè gbà. ṣúrí mi dẹ̀ǹdẹ̀ ọmọ ìbíkúnlé mo fi dá ẹ lójú pé mo nífẹ̀ẹ́ yìí gbogbo èyí tí mo sọ fún ẹ látàrí kò sẹ́tàn bẹ́ẹ̀ o mo nífẹ̀ẹ́ dénudénu ẹ̀rẹ̀ máa rí ọmọ bíbí kò ń ṣàrùn ó fún mi pé tó bá délé mi wàá bí tèmi fún mi ṣorí àtiwọ àtọmọ tó bí máa dá àwọn pọ̀tọ̀ pẹ̀lú àwọn ọmọ tó bá bí fún mi tí ò dé ní wọn ṣe dá lọ́nkàn wọn pé mi kọ́kọ́ bí wọn ẹ̀ kò lè ní tẹnu mi jáde àfi tó bá sọ. Are you sure? Láìdé, mo ṣúọ̀, mo nífẹ̀ẹ́ dénúdénú. òǹwé o gbogbo òlérí dẹ̀yìndé rèé o màá dogun màá dọgbọ̀n màá ṣe bàbá màá ṣe ìyá ah ah kí ọmọ bíbí inú mi kíyẹn má tún lè wá kí mi nínú ilé. Ah, definitely èmi kò safe now Dèyìndé sì máa lé mi fúnra mi jáde. Ah, Adéníyì tó jẹ́ wípé àti three months ago ló ti pè mí wípé òun bọ̀ lé lọ́mọ tí mo ti fòun àti bàbá ẹ̀ sílẹ̀ láti kékeré. Ah ah ah ah dèdè. Ah. Ìgbà rẹ̀ o, ìgbà ah. rẹ̀ lówùrọ̀, ọ̀ṣun wà mí náà. ẹ̀bẹ̀ kí ló wá ń bẹ̀ gangan náà ẹ dúró sọ ẹ̀bẹ̀ nǹkan tó ń bẹ̀. ṣé o ò mọlé ọ̀gá wa tó gbé mọ́tò fún ẹ ní aya pọ̀ṣẹ̀ láti gbalẹ̀ ẹ lọ o wá jẹ́ lé tèmi bí lòun wá kò sí bó ṣe lè wá sílé tèmi bí kò sí nǹkan tèmi fẹ́ ṣe sí sórí ọ̀gá tó ti gba mọ́tò tá ti gbé dọ́dọ̀ wa yẹn kò sí nǹkan tí mo lè ṣe sí mọ́. mo ti dọ́dọ̀ ọ̀gá ó lé mi dànù ni ẹ má bínú ẹ jọ̀ọ́. kò sí ọ̀nà kankan tí mo lè gbà tí mo lè help ẹ tí o ò bá mọ bó ṣe máa gba ilé yín kó máa lọ́sìn máa kígbe lè lẹ lórí o kó tó mọ̀ kó máa sá lọ kó ń bí mo ní kó gba báyìí kó máa lọ máa kí gbèrè lé lórí o ó lé gbàbí. mo ti wà lórí lóòdì ẹ̀ mo ọmọ ti kọjá abẹ mà. o tiẹ̀ ti fẹ́ẹ̀ dé ṣọ́ọ̀bù mi èmi náà máa wà by the roadside ìwọ ṣáà máa wo apá right ẹ irú mọ́tò wo ló gbé. crv ni mọ́tò tí mo gbé mà. oh crv. yeah yeah orange colour. okay èmi náà máa wà á tà. I'll be outside waiting for you. Okay. What's ti wá ń ta. Ẹ tó bá ti kọjá mo I just keep driving down. I'm in front ẹ mo wà wájú ṣọ́ọ̀bù. Mo ti rí ẹ here. Ẹ mo ti rí ẹ mo ti Wow. Mama! Adeniyi! Is this you? Mommy, look at you. Adeniyi! Mom, come here, come here, come here, come here, come here. God bless you. Ha. Ọ̀dọ̀ yín rèé. Ọ̀dọ̀ mi rèé. Let's go inside. Come inside. Come inside. Come inside. Come inside. Come inside. Come ah, inside. Ah. Ah, ẹ eh, àlàáfíà ló wà that is doing great i wish láti you know. Ah, I wish láti you know. ọmọ wọn wò pé after a long time ojú wo la máa figure out. i wish láti you know. i wish láti rí. ẹ eh, má dẹ̀ make sure pé rí wọn nítorí pé àgbàlẹ̀ sọ pé ọ̀rọ̀ tí ọmọ bá ti wọ̀ òkúta ti wọ̀ nìyẹn. Eh, ó dá mi lójú pé inú dáàdì gan máa dùn láti rí yín. èmi ni ẹ mọ mi ah! at last mo tún fojú kan yìí. Hmm? I've missed you so much. I have missed you too. I have missed you so much. Kàkọ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mọ́mí. Okay. mo mi àgbá envelope yìí owó ló wà ń bẹ̀. ṣe bá manage ẹ. Um, this other envelope um, mo fẹ́ jẹ́ kẹ́ bá mi fún. ọmọkùnrin yẹn what's that his name again tó lára bí èmi báyìí tó dúdú. káyọ̀dé. yeah káyọ̀dé. kọ́ tó porúkọ ẹ̀ nìyẹn nice fellow very very wonderful fellow ọjọ́ tí dáàdi wọn embarrass mi yẹn ìgbà tó wá bá mi ó fẹ́ lè máa sunkún. Eh? mọ́mí mi ò lè purọ́ fún yín ó fẹ́ lè máa sunkún báyìí. ó fẹ́ máa ké. mọ́mí ó fẹ́ lè máa sunkún o hmm. kìíní ẹ̀gbọ́n ó múùvè mi gan. mọ́mí. kò burú. mọ́mí ẹnu ojú yín má ké mọ́. Eh? ah yóò sunkún mọ́ ọ ah tí mo ti rọ́kọ rẹ̀ mi ò sunkún mi ò sunkún. a kò máa dúpẹ́ lọ́lọ́run pa tó ti ríra wa ni ìgbà tẹ́mi dẹ̀ ti wá rí yín báyìí ìgbà ọ̀lẹ̀ yẹn máa rí mi nítorí ó máa hùn mí kẹ́ wá kémi náà tẹ́ bá dẹ̀ mind mo lè wá gbé yín. wo gbogbo bó bá ṣe fẹ́ mi bẹ́ẹ̀ náà ní ti tẹ́ mi lọ́rùn. ẹ mọ wa ah, ah. oh that's great. ẹ jẹ́ gbé jáde fún lunch. Yeah, lunch. kẹ ká lọ yẹn lọ sọ pé ẹ lọ. kẹ́ ń tẹ̀lé lọ sí ibi tó ti fẹ́ ṣe shopping. ẹ nà ó. báyìí ya fọmọ kó wà bí wọn fẹ́ pè é. ok o ẹ pẹ̀lẹ́ ẹ wò dáàdi hmm. ẹ bá a dúpẹ́ lọ́wọ́ nǹkan níyì o hmm. ẹ bá rí nǹkan tó rà fún wa wọ́n ṣe shopping fún wa ó pọ̀ jù ẹ rí gbogbo ẹ̀ ó ti pọ̀ jù ẹ wò nǹkan tó rà fún ọmọ yín náà ẹ ṣàbà a dúpẹ́ lọ́wọ́ ọmọ. ṣé wọn lè dọ̀pẹ́ sọ ojúṣe ló ń ṣe. Ah. ojúṣe wọn ni lóòótọ́ àmọ́ tó bá ṣe ń kọ́ ṣe fẹ́ mú wọn sí. ọmọ ìjànà kúrò ní yàrá bàbá tó bí o ṣáhùn ṣòbó ló fẹ́ sọ pé òun ti rí tòun. ẹ ṣàbà dúpẹ́ lọ́wọ́ mi. ọkùnrin mo ti lọ màá bá yín jíṣẹ́. ẹ kí lè wá sí irú jẹ báyìí. Ah, òkú mọ̀ pé mi ní wọ kíṣìn yá. òkè máa wọlé kí n máa yín sáré ṣe one or two things ṣe gbọ́ pápápá máa rẹ́dí nsìn lọ́rọ̀ ẹ̀ dáadáa. mo ń bọ̀. ọ̀rọ̀ sọ wọ́n ní ká bá wọn dúpẹ́ lọ́wọ́ wọn. dàbí òun lẹ́yìn tó ń sọ ń sìn. ẹ àbí ọ̀pá òun lẹ mi èmi ti jíṣẹ́ ṣá ẹ ṣe o. èmi náà lè ti gbọ́ o. ẹ ṣe o <laughs> um, so that, ibi tí àjọ discuss ẹ ní àmàjọ lọ nírọ̀lẹ́ yìí ṣáyín lọ. yẹ́n a ṣe ń lọ àwọn ọ̀rọ̀ tó wá tó nǹkan bíi six six thirty ń sàmájáde. okay i guess i should get set. Yeah. okay sir. yes sir. all right take care. face mi yìí so beautiful. ṣe ibi tí ọlọ́run ra jogún fún wa nìyí tara ń dọ́gbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ń bẹ̀ so báwo ni mi wá ṣe ń fẹ́ rí ẹ. tí ìgbà tá a bá tiẹ̀ rẹ̀ ríra this time around àbá ní kankan ṣe pọ̀ tó bá dìgbà tí dẹ́nì bá máa ṣègbéyàwó àjọ máa jókòó pọ̀ wọ́n á ṣàfẹ́rí ọkọ wọn lè fẹ́ rí bàbá ọkọ àjọ láṣepọ̀ ń bẹ̀ anyway àwọn ọmọ ń àlàáfíà ni gbogbo wọn wà um, actually second to the last born mi Eh? how are you? fine sir. what's the name? Akínọlá sir. Akínọlá. Akínọlá Ìbíkúnlé. Akínọlá Ìbíkúnlé báwo ni school. fine sir. ṣe jẹ́jẹ́ o ṣe jẹ́jẹ́ má tẹ̀lé àwọn ọmọ játijàti wọ̀nyẹn o ti yẹn sìn. no kó dẹ̀ make sure pé o small brother ẹ dáadáa it can do a lot for you okay. ah ó dùn mí àsìkò tẹ wáyé mi ì fi bẹ́ẹ̀ ní time yẹ kí n ti wà lábújá báyìí yes mo ní meeting ní presidency pẹ̀lú àwọn committee on power generation so yẹ kí n ti wá bẹ́ẹ̀ kó dẹ̀ sí ìran yẹn lọ àbọ̀ mu. Denny. yes daddy. Um, bá mi arrange ìkàlejò fún mọ́mí àti. Okay. But for moment, two million naira. I'm not complaining. Okay, okay. Okay. Let's go. All right, so. Buddy. Eh, my dear. Ah, let's go. Yeah, hello, accountant. Uh, you're uh, just main office that in C. Okay. So, mom, two million for you. Then máa surprise ìwọ náà ṣùgbọ́n. kí ló wà náà bá ti tó jean shirt belt àti bàtà. Akin níbo ló ti rówó tó fi ra pọ́tòpọ́tò yìí. dáàdi ìfẹ́ ńlá ni mo wà báyìí o kódà gan dáàdi kí lè fẹ́ mu kí n ṣayé fún yín bẹ́ẹ̀ sà. akin ìwọ náà àbò <laughs> tí ń bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́. ah no daddy sherry you èmi mommy. I a lọ sọ́dọ̀ first born wọn kódà abá bára jù wọn Daddy, the tẹ bá rí ọ́fíìsì máa nìyẹn office la ọ́fíìsì gidi gan kódà ẹ láti change gbogbo furnitures yìí Office wọn yẹn ti fine jù. ọ́fíìsì yìí ò tiẹ̀ lẹ́nu níbi tí ọ́fíìsì máa nìyẹn very nice. Okay. Sir. <laughs> ìwọ àti mọ́mí ẹ̀ ẹ lọ sọ́dọ̀ ọkọ ẹ̀ tó kọ́kọ́ fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Ah, bẹ́ẹ̀ ni dadi tẹ bá man yẹn ah, very tall dark handsome very influential man directed to presidency nọ́mbà sọ̀rọ̀ kódà gan ọfún mọ́mí nìkan àlejò two million naira èmi gan tí mo yẹ dúró báyìí i'm worth over three hundred k láti yẹ kí ṣayé fún mi anything tí wọ́n fẹ́ bọ̀ ẹ̀kọ́ sọ fún mi. <laughs> kí ni. kí n tú kí n tú ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pé ẹ ti túlé tán báyìí ẹ ti túlé nǹkan tó yẹ kí n máa ṣe kẹ bá mi mú fún òun lẹ ṣe wọn mú yín lọ síbi kan gbogbo nǹkan tẹ rí bẹ́ẹ̀ ẹ wá dé arábìnrin sinimá tí gbogbo kalẹ̀ one by one láì ṣobìnrin láì ṣobìnrin bọ̀dá mi ṣé ibìrin tí dáàdi bá jáde ń sìn. ṣé dáàdi máa ń bínú. wọ́n sì máa bọ́ta ni wọ́n bọ́ta bẹ́ẹ̀ jẹ́ ti gbọ́. kò sí kankan jàre. inú obìnrin tó gbọ́dọ̀ ṣe pọ́tẹ́ ṣe yẹn. kò sí kankan. kò sí kankan ẹ máa rí ojú ilé máa ṣe kọ̀ọ̀kan ṣe àbújá ń gbé ilé. ẹ ilé mọ. you see na tell me living in this house together. lọ́lá dìde kó wá wò dìde náà kó tí mo sọ fún ẹ sí. ṣé ti rí. Ah. ṣé ti rí. jọ́sítà ti wà. Má bínú. Fún mi two minutes. I should be through. Ah! And Ẹ̀yin obìnrin ṣá pẹ̀lú makeup. After one hour totally look. lò, kí tún two more minutes ah, ah Ṣé kó my makeup Come má look good ne? Àbí tí ò look good She wa jẹ́ kó tẹ̀lé jáde ni? Ẹ̀ẹ́n. Of course, Only that láti look good. Tí ò look good she ma tó sí Also me, oh. mi o. Ẹ ṣe babes. You're ah. welcome. You're welcome dear. One more minute o. Okay sir. Wumi. Yes, mommy. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n. Wọ́n ní yàrá wọn. Mm, èmi ti ń lọ sí ṣọ́ọ̀pù. Owó oúnjẹ gbogbo yìí ni. Okay. All right. All right, ma. Àjọ ara. Mm. ti jáde wọ́n lọ ṣọ́ọ̀bù. o ti lọ sí ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ sà. kò ṣe oúnjẹ ni. rárá sà wọ́n fún èmi àti àwọn ẹ̀gbọ́n mi lóhun oúnjẹ kó tó máa lọ ṣọ́ọ̀bù. túlé o. ó túlé. wọ́n ti túlé. àwọn túlé kí ló ṣẹlẹ̀. ṣe rántí ọ̀rọ̀ tí mo sọ fún yín pé wọ́n sọ fún dáàdì. ọ̀rọ̀ pé ó tẹ̀lé mọ́mí lọ síbi kan wọ́n fún lówó ó wá ń display gbogbo nǹkan tó fún. exactly òun ni mọ́mí àti dáàdì ti ń bára wọn yòdì nínú ilé. wọ́n ń bára wọn yòdì kí ni wọ́n rí. mọ́mí jáde wọn ò sóúnjẹ dáàdì náà wọ́n pé wọ́n jẹ lé wa lọ́wọ́. mọ́mí ò sóúnjẹ. Omi náà o mi pe owó oúnjẹ wa dé yàbẹ. òun rèé nà. sọ́wọ́n lọ bẹ́ẹ̀ mọ̀ fẹ́ wa ṣó wa ókè ṣá. ṣé ah, oh, wájú náà ló ti ń ṣe bí wèrè yìí lọ́nà kí ni problem ọ̀bọ̀ bọ̀ ìgànnà kí ni ìṣòro ẹ̀ ṣé ọkùnrin nìwọ ìṣá wa kọ́ máa ṣe tòtòtòtòtòtò káàkiri ẹni ò borí ṣé ká sọ pé mọ́mí ò fi omi gbóná mú ẹlẹ́nu kékeré nàbí kí ló fẹ́ ká sọ ẹ̀ à ń bẹ́ sọ́nsìn òun ṣòpó ní strong head a twenty o ṣáà ti gbọ́n sí o ti dàá ní màmá ẹ̀ àti bàbá ẹ̀ rú àbẹ́bẹ́kọ̀ ẹ̀ á wà nù tàn wípé wọ́n lo dàá ní màmá ẹ̀ o àti bàbá ẹ̀ rú. mi ò mi ò fa kankan o èmi kọ́ mo fa kankan o. o fa kankan èyí tó fa yín kọ́ ṣé ikọ́ tẹ̀ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó máa wà rùn kì í náà ó ní problem ò kàn mọ́ ni o. ó ń bá ẹ lọ owó yẹn dà. Hmm, ṣé ti rí ká máa gbó jẹbi ọmọ kékeré àbí yẹn ló fẹ́ ẹ máa lọ náà ẹ máa wọlé ẹ máa wọlé tọ́ba ti bí ẹ̀dá ìka tó tọ́ba ti bí ẹ̀dá jẹ́ ẹgbẹ́ kó bu lásán. ọmọ àlè. How are you? Fine, sir. Ṣé dáadáa ní ẹ̀kọ́ lé? Kí ló yóò ṣẹlẹ̀? Ìwọ ọ̀dẹ̀ padà wá fún mi lábọ̀ ibi tó lọ. Pípẹ́ tí wọ́n pẹ́ kan tó dá mi lónìí jẹ́ kí n padà sọ́fíìsì. Bọ̀ máa ń fún lábọ̀ kẹ́ tó sùn sá. Okay. How are you? Fine, sir. Um, oúnjẹ is ready. Oúnjẹ? Yes, sir. Ta ló ṣe? Èmi, sir. You? Yes, sir. Okay, mo ti bọ̀. Kí ló dé tẹ́ fi ń béèrè pé ta ló sóúnjẹ? Má wọ̀rẹ̀. Sọ́kàn, àbọ̀tọ̀. Àṣìbọ́jà mi ni ẹ̀hẹ̀ eh, náà àwọn ilẹ̀ ń sọ̀rọ̀ ìgbà tí kò ṣe pé yẹn ò tí ì sanwó ó ti pẹ́ jù ẹ̀ ti ní kọ́ ti kọ́ ti wá wọ́n ti kó wá látọ̀sùn ti wà mí wà ń bẹ̀ all day tí mò ń dúró. first thing tomorrow morning kọ́ kó dé mama bá yín sọ̀rọ̀ ó dà. wọ́n á rí ẹ sá wọ́n á sá fún ẹ. I reject I reject it wọn ò ní rí mi sá o. ẹ wo ẹ jẹ́ sàn kan tó ń ṣe yín kẹ́ tó máa dì kákàdì kùkù kiri inú ṣé yẹn ló ṣe ṣe oúnjẹ mọ́tò fi bí pa àwọn ọmọ èmi ò lóúnjẹ téèyàn máa waste mi ì lóúnjẹ tó fi ń ṣòfò àti wípé ṣé àwọn ọmọ tèmi sọ fún yín pé bí ń pa àwọn ni ẹ jẹ́ sọ nǹkan tó ṣe yín ká ba lè mọ nǹkan tá a máa ṣe sí. ìwọ ni kó o sọ bó ṣe bá ẹ ṣùgbọ́n ṣé bó dẹ̀ ti lọ lé ọkọ ẹ o ti lọ rí bàbá àwọn ọmọ àbí o ti lọ bẹ̀ ẹ sórí èmi ò fẹ́ rí ọmọ àlè kankan nínú ilé mi o kó yá dúró sílé bàbá ẹ̀ mẹ́. ẹ dẹ̀yìndé ìwọ pé àkọ́bí ọmọ tèmi ó pe lọ́mọ àlè. yes. ah ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀ ó ti dá bẹ́ẹ̀ jọ nítorí ọlọ́run káyọ̀dé nǹkan báwo ló ṣe jẹ́ gan-an nínú ilé yìí àbí wọ́n ló bí ni ìwọ mọ̀ èmi náà dẹ̀ mọ̀ wípé ìwọ kọ́ ni bàbá káyọ̀dé ah ah kí ló dé adéníyì àti káyọ̀dé ni bàbá kan náà jọ bí pọ̀ láwùmí àtàkíọ́lá àwọn nìkan péré lọ́jọ́ ọmọ ẹ̀ tí ò dàrú múyàn kọ̀ọ̀kan lójú rárá. ṣé ibi tó ń lọ nìyẹn láì. ibi tí mo ń lọ nìyẹn o. láì ibi tó ń lọ nìyẹn. ibi tí mo ń lọ nìyẹn o ìwọ ló ti fa ojú tán lọ́wọ́rọ̀ o ibi tí mo ń lọ nìyẹn o ibi tí mo ń lọ nìyẹn torí ó fẹ́ máa lé ọmọ lára mi kò lè sí ọkọ tó lè dára náà lé ọmọ lára mi tó kọ́ kó sì tó lára mi. torí náà ṣàyè yẹyẹ. listen to me ayé ò gbà kólékólé ẹ̀sọ́ pẹ̀lẹ́ láyé gbà torí náà ṣàyè yẹyẹ. what goes on. ó ti transfer gbogbo five hundred million naira yẹn okay now ẹ listen sí instructions tí mo fẹ́ fún yín ṣé mo wípé omi látẹ̀ka tó fẹ́ yàn èmi mo kọ́kọ́ bá yín ṣe business ó tó di pé mo introduce ọkọ mi fún yín gbogbo owó tàdé fi ṣe business ẹ mọ̀ pé mi náà ni mo ní now listen and listen good ṣé rí owó yẹn ẹ̀yìn ẹ̀yìn owó commission ti ń bẹ̀ but ẹ jọ ẹ má send any motor sí o ẹ má ship any car fún rárá rárá rárá ṣé ẹ gbọ́ mi mo máa send account number kan sí yín ẹ bá mi transfer owó yẹn sí yes account number ọmọ mi ni mo máa send ẹ sí ẹ wá transfer gbogbo owó yẹn sí ẹ̀yẹ ẹ̀yọ commission sí yín no problem kò kí n ṣe pé mi ò ní bá ṣe business mọ́ o no mo kàn ń tẹ̀ láti correct àwọn nǹkan kan ni tí bá ti ṣe tán then a máa continue business wa Oh, wà very important keshi. thank you very much ẹ ṣé ẹ ṣé gan ni all right ẹ take care. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi báwo kí ló wá ah, kí ló dé ojú ẹ̀ kọ́rẹ́ Kilo kò sí nǹkan kan ojú tí mo rí ìkọ́rẹ́ lọ́wọ́ ò dẹ̀ ní kò sí nǹkan kan kí ló ṣẹlẹ̀ sọ fún mi náà ó wà kí ló dé àbọ̀ jẹ́ ká lọ sọ̀rọ̀ ká lọ sọ̀rọ̀. lọ́yà bí mo ṣe fẹ́ kẹ́ ṣe gẹ́lẹ́ náà ti sọ. well ìdí tí mo ṣe fẹ́ ṣe nǹkan tí mo ṣe kò ju nítorí second born mi olúwa káyọ̀dé lọ. Hmm. Ìgbà tí mo máa bẹ̀rẹ̀ business àǹtà mọ́tò yìí, mọ́tò méjì péré ni mo fi bẹ̀rẹ̀ o. Kó tó wá di wípé ó di ǹkan tí gbogbo èèyàn ń mọ̀ wá mọ̀ yìí. Ìgbà tí mo dẹ̀ máa bẹ̀rẹ̀ ohun tí gbòòrò tán, òun ni èmi fi diversify tí mo wá ní kọ́kọ́ mi continue kó máa ṣe lọ. Well, èèyàn mélòó ló mọ̀ wípé èmi ni mo ní business yìí? ẹ tí ò bá ń ṣe irú ẹ̀yin lọ. ìgbà tí mo máa fẹ́ ọkọ mi kò sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ rárá kódà gan ilé bàbá ẹ̀ gan là ń gbé kó tó wáá di wípé mo kọ́ inú ilé tá wà yìí. anyway ṣe rí ilé mẹ́rẹ̀ẹ̀rin tá à ń sọ yìí ọkọ mi ò mọ̀ pé mo kọ́ wọn o àmọ́ mo fẹ́ kẹ́ ẹ fi orúkọ àwọn ọmọ mi sí ní ẹyọ kọ̀ọ̀kan. ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ kẹ́ fi orúkọ àwọn ọmọ yìí sí kò ju nítorí olúwa káyọ̀dé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan nítorí pé mi ò mọ̀ bóyá wọ́n máa accept ẹ̀ nílé bàbá ẹ̀ lọ́hùn ìmọ̀ ẹ kí tiẹ̀ má bàa wá gbé nítorí wípé àti wípé ẹni ta kúkú bá gbélé ń bíbá yìí òun ló ń ṣe kátikáti yìí so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lọ́ọ̀yà bí mo ṣe fẹ́ kẹ́ ṣe ni. alright anyway màá make sure pé mo ṣe ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rán mi ju bí tẹ̀ rọ lọ màá dẹ̀ tẹ̀lé àwọn directive lórí ọ̀rọ̀ yẹn oyè sí màá ṣe nǹkan tó máa please yìí fọkàn yín balẹ̀. ṣe kàn lọ́yà thank you very much mo appreciate it. mo ní àsìkò wà kí sọ yìí. ìfẹ́ wà láàrin mi àti màmá ẹ̀. ìyá ẹ̀ fi ìfẹ́ hàn mí ìlà ìlà sílá wà èmi náà fi dúdú pé funfun tí ẹnì kọkàn mọ báwọn ni gbèsè ayé wa ṣe rí. à ń bọ̀rọ̀ yìí bọ̀ ìkọ̀kọ̀ tí mo kàn nílé ayé yìí dé nìyí ní gbogbo ìgbàkígbà tó bá ń jí láyé tó bá ń jọ́sìn fọlọ́run bẹ́ẹ̀ máa fi síwájú ọlọ́run bẹ́ẹ̀ pé ọlọ́run ìyàwó tó máa ṣe bí ìyá tó máa ṣe bí ọmọ tó máa ṣe bí bàbá mi kó jogún fún mi ọlọ́run má jẹ́ kí n ṣe léyà má jẹ́ kí n ṣe ẹsẹ̀ gbé nítorí wípé ìyàwó tó fẹ́ bó tilẹ̀ kó nífẹ̀ẹ́ tó tó bá níwà kó ní gbogbo ẹ̀ tí ìyá tó bí tó bá ṣe pé àwọn tó jẹ́ pé wọn ò fẹ́ sùúrù lérè ọlọ́run ṣògo nìkan ni wọ́n wá kiri we find it tough. Do you understand? máa fi sọ́jọ́ náà bàbá ẹ̀ mo rí pé ìyá yìí kò fẹ́ sórí lẹ́rọ ọlọ́run ṣògo lọ́fẹ́ oríṣiríṣi wà níyà yìí ń gbé yọ ibi kan máa gbé bùkátà dé lọ́tún bùkátà dé lọ́sìn àyìn èlò ní sáré tí mo gbà gbà tán èlò èlò sáré level four sọ fún mi gbogbo owó tá a gbà kọjá bóyá lówó one hundred sixty naira àti transport allowance and house allowance. ẹ̀dá kan ò dẹ̀ mọ ẹrin àárín mi àti ìyá ẹ̀ mama <laughs> lọ́jọ́ kan ni màmá yìí gbé bùkátà táwọn èdè wọn sọ fẹ́mi wọn pe ọmọ wọn bùkátà tó hùn kí ìyá lè gbé síwájú ọmọ ẹ̀ tó jóbìnrin ṣùgbọ́n ọkọ ló dá sí i. Mwen pa pe pa. Ayo ó kù díẹ̀ mọ́mí ní mítìn ẹbí táwọn lọ owó lọ ní káwọn dá twenty five thousand naira dẹ̀ lọ ní kán dá. <laughs> twenty five thousand naira. bẹ́ẹ̀ni. owó kí wàá nìyẹn o. wọn náà fẹ́ fi ẹ̀yìn òkú bàbá bàbá wọn kan padà ni. wọn fẹ́ fi yí ẹ̀yìn òkú padà. bẹ́ẹ̀ni. bí táwọn máa fura wọn wà lábàáyé lókùn tó ti kú ti pẹ́ a tó jẹ́ pé owó ńlá ìwé àbáyé máa sùn. o dáàdi níyì mo kàn ní kí n sọ fún ẹ ni kò ń ṣe dandan má gbé sọ́kàn ṣùgbọ́n. láìdé kò sí bá a ṣe ní gbé sọ́kàn màmá ò lè béèrè nǹkan lọ́wọ́ wa tì a máa wọ́gbọ́n tá a máa dá sí náà ni gbogbo ọ̀nà la máa sà la máa gbọ́ àbáyé máa sanwó yẹn wọn ṣáà lè jẹ́ màmá nìkan ló máa wà láàrin ẹbí tí ò ní dáwó kò sí wọn tá a fẹ́ ṣe sí máa wọ́gbọ́n dá sí náà nìjọba ìyẹn táyọ̀ bá ni táyọ̀ bá yọ kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí i. wọ́n á ṣe àná ayé ayọ̀ bá ń tètè ṣe tó ń jẹ yẹn kíákíá. gbogbo ẹ̀ ṣe rí nìyẹn ọ̀rẹ́. ó ga o. kọ́lọ̀ ṣáà ṣàánú wa. ṣe bá mi. àdìo ọ̀tọ̀ tẹ ẹnìkan tí mo bá wá sọ́dọ̀ ẹ tẹ́lẹ̀ mo ní ìrànlọ́wọ́ ẹ ni. ìrànlọ́wọ́ mi. mo ní ìdòwò díẹ̀ bíi twenty five thousand naira. ah ó fọ́ ni o twenty five thousand naira ló pè lówó díẹ̀. Ah, kí ló fẹ́ fi ṣe. ẹ wọ́n ní kán wá wá nílé àwọn ìyá ìyàwó mi ó ṣàmọ̀ pé ìyàwó mi làkọ́ bí ìyá ẹ̀ tọ́rọ̀ bá dẹ̀ ti dọ̀rọ̀ ìyàwó mi báyìí ó ti dọ̀rọ̀ tèmi náà nìyẹn mhm. n tó ń lé mi káàkiri nìyẹn o bá mi o. Ah, ẹ ká tiẹ̀ gbà pé wọ́n ní wá ten five thousand naira wa nílé àwọn àna àbí ẹ ṣe ìwọ òbèrè nǹkan tó fẹ́ fi ṣe ni. ẹ wọn náà fẹ́ fi yí ẹ̀yìn òkú kan tó ti kú tipẹ́tipẹ́ padà. Ah, fi twenty five thousand naira yí ẹ̀yìn òkú padà wọn ò ní olówó wá kàn fi parí ilé twenty five thousand naira fi yẹ́ yòókù ṣé ìwọ mọ̀ pé ẹni tó bá ti tó tán ló yẹ́ yòókù padà ni. ọ̀rẹ́ má jẹ́ kí n tọ̀ yín má fún ẹni hypertension o má jẹ́ kí ẹnìkan kó wàhálà tí ò tó wàhálà báyìí rárá ṣùgbọ́n kan tí mo sọ lọ fi rẹ lọ́kàn balẹ̀ ó yẹ ẹni tó bá fẹ́ yẹ́ yòókù padà ajẹ́ni tó ti jẹ àjẹyó tó ti jẹ àjẹsẹ́kù rèé o ọlọyẹ yòó ẹyin òkúkọ iwájú òkun ọ̀rẹ́ wo jẹ́ ká sọ ọ̀rọ̀ mi jàre. àdìo wo ló ń sọ̀rọ̀ báyìí mi ì fẹ́ wàhálà ìyá ìyàwó mi rárá mi ì fẹ́ wàhálà ẹ̀ ni. o ò fẹ́ wàhálà ìyá ìyàwó ẹ kò sí problem tó bá ti fẹ́ wàhálà ìyá ìyàwó ẹ wọ́gbọ́n tó lè dà ní kọ́ bá ẹ wá ak forty seven kó lọ fi jáde ó dà pé serious. àdìo ó ah. ẹ kí wàá nìyẹn. ẹ lẹ́ o ta nìyẹn kó wọlé o. arábìnrin. bàbá ẹ̀ka sàn sàn. ẹlẹ ẹ̀ka sàn. ọkọ rẹ ńkọ́. kò sí nílé sà. ọkọ rẹ ò sí nílé àbí. bẹ́ẹ̀ni. ọkọ o ò tún sílé mo tún débi ìtúbà mi kódà owó oṣù mi lè jẹ náà. owó oṣù mẹ́jọ ni sà. owó oṣù mẹ́jọ lè jẹ owó oṣù mẹ́sàn lè jẹ. owó oṣù mẹ́sàn ni sà. ṣé ó dáa kẹ́ ẹ jẹ́ oṣù mẹ́sàn nínú ilé onílé ẹ̀dẹ̀ ń gbélé ẹ̀ ń sùn ẹ̀ ń ara yín rọ̀ ah aláìdálẹ̀ yín èèyàn ẹ̀yin èèyàn yìí dúdú ẹ̀ kì í ṣe èèyàn rẹ ojú owó oṣù mẹ́sàn-án ọkọ̀ yín lè balẹ̀ sínú ilé ah ó dà tẹ̀ fi ṣírò ọ̀ra rẹ̀ wò tó bá jẹ́ olùbákọ́lé yẹn bọ́ọ̀lù tó yẹ ṣe fẹ́ni tó jẹ́ owó oṣù mẹ́sàn-án dájọ́ kí má bínú mo fẹ́ jẹ àbí kí má bínú wàá gbọ́ o òkú má bínú rè o sùúrù máa ń lópin o tí n bá lọ tí n bá padà dé tí n bá lọ tí n bá padà dé abẹ́rẹ́ ló kéré nínú ẹrù ẹ gbogbo ẹrù nílé yìí pátápátá ọ̀wọ́n gidi kan kú tóyé ni máa kó wa máa fi kó wọn jáde máa fi kó gbogbo ẹrù yẹn jáde pátápátá sọ fún ọkọ ẹ tí padà bọ́ bí tí n bá padà dé gbogbo ẹrù ilé pátápátá ni máa kó jáde tó ti gbọ́. Hello, Dare. Ah, owó. Oh, Ìgbà ló wá ní ìdí ẹ̀ Láìdé. Hmm? Ibi tọ́rọ̀ dé dúró sí, ọgbọ́n la máa dá sí. Hmm. Tó bá jẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi, education àbúrò ẹ wà very important. Ìyẹn ló dẹ̀ yẹ ká gbámú for now. Bí mi ṣe rò ń tèmi nìyẹn Mo ti agree pẹ̀lú ẹ̀, má mi máa tiẹ̀ ní sùúrù. Okú tó tiẹ̀ ń sọ̀rọ̀ pàì, ó ti kú tipẹ́. Ah, ó ti o mo lè sọ fún ẹ lọ́jọ́ sí nǹkan tí màmá bá fẹ́ ló yẹ ká máa bá wọn fẹ́ o ó kàn jẹ́ pé ọ̀rọ̀ owó kan pa ni owó ló ní tóun ò bá sí nílé kó má dámọ̀ràn kankan lẹ́yìn o. òótọ́ ọ̀rọ̀ ọlọ́run àkókò fi ṣọ̀rẹ́ gbogbo wa. dádì ṣe wá rí owó náà san. <laughs> dẹ́nì mo gbìyànjú gbogbo agbára mo rédè létí tí ọlọ́run bá láǹjẹ́ lọ tó yọ̀ǹda fún mi mo kó fún màmá ẹ̀ pé kò kó fún màmá. àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n kọ owó yìí fún màmá tán ọ̀nà bó tó bá sọ yìí pé èṣù àtàyànyàn mi ò bóyá o gbọ́ ọ̀rọ̀ yẹn rí. ọ̀rọ̀ tí ikún gbọ́ tí etí ẹ̀ fi di ọ̀pọ̀ ní ọjọ́ náà. ọkọ ẹ̀dà. mọ́mí kò sí nílé. ẹ̀hẹ́n ò ń gbé ọkọ ẹ pamọ́ fún mi. mọ́mí ọkọ mi ò sí nílé. tó bá tún sọ̀rọ̀ tó bá tún sọ̀rọ̀ tí bá súnmọ́ ẹ màá bú ẹ wọn ò ní mọ̀ pé wọ́n ni mọ́ olọ́pẹ́ ò sí ilé jọ̀ọ́ ṣé mo sọ fọ́pọ ẹ pé bí ń pa mí tó fi fi owó ebi ránṣẹ́ sí ìyá ẹ̀. mami ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. ń gbọ́ o lìkìmọ́nú ilé o wọ́n lọ́rọ̀ ò rí bẹ́ẹ̀ mo mọ̀ pé wàánú ilé òun gbọ́ ohun tí mò ń sọ nígbà táwọn ọ̀nà ẹ̀ tán nílò ìrànlọ́wọ́ ẹ̀ ò rí ṣe ò rí pójú tì ẹ̀ ó jẹ́ wáṣẹ́kú sí apá ẹ̀ kó lè rí bí bọ́yàwó àtọmọ máa gbọ́ mi o ebi ò pa èmi o ṣó ti yẹ ìwọ onírànú aláìníṣẹ́ lápá yìí ọ̀lẹ tó ń dẹ̀ láàmú má bọ́ta kó lọ wáṣẹ́ gidi ṣe kó lè jèrè ìyàwó àtọmọ ẹ ìwọ onírànú yìí ẹ wo ẹ ṣe owó tí wọ́n fi ránṣẹ́ sí yàrá yàrá yín ni èmi ò fẹ́ o. wàá bá mi ẹ ríran o. tí mo sọ sí ṣé ìwọ náà ti rí báyìí. fi màá mi lẹ ariwo tó lè pa náà lọ ti pààyàn Ọlọ́run ti ní a máa fowó yìí ṣe nǹkan míì ni. kí n fi wọ́n lẹ̀. bá a ṣàṣe fara dá ìwà màmá lọ nìyẹn. èmi ti rí nírèé pé ìyá yìí ò fẹ́ mẹ́mi látàn wọn ò fẹ́ sóríire ọlọ́run ṣògo ni wọ́n ń wá kiri gbogbo tó bá ṣe láyé dínà yìí believe in Almighty Allah try to be prayerful any condition ma sọ fún ọlọ́ọ̀ba ohun tó fẹ́ ohun tó fẹ́. kọ́lẹ̀kùn lọ́lọ́wọ́n bá wì ó ní màá ṣe béèrè màá sì fi fún ẹ. èmi ò lẹ́nu tó fẹ́ jà fún mi ọlọ́run nìkan mo gbóbi lé ní ọjọ́ kan kò dé láti fi ṣe ni. Ah, dádì níyì ẹ káàbọ̀. ẹ kúlẹ̀ àti fún mi. ẹ ṣe ayẹ o. ẹ lè fẹ́ kó jáde kúrò bí ẹ tẹ̀jẹ̀ ká gbọ́ nǹkan kan ṣáṣẹ yín tẹ́lẹ̀ ni. kó jáde kúrò nílé yìí. Hmm. ọ̀rọ̀ yín ò yé mi o. kò yé yín kẹ̀ láàárọ̀ yìí ni mo rí ìyàwó yín pẹ̀lú ìyá ìyàwó yín tó bẹ̀rẹ̀ sí ní kẹ́rù jáde nínú ilé láàárọ̀ yìí ìyàwó mi pẹ̀lú màmá ẹ̀ kí ló dé bó náà kẹrù lọ. Ah. lọ sí ibo báwo ni tí wọ́n ń gbé tv tí wọ́n ń gbé bẹ́ẹ̀dì tí wọ́n kó ṣíà. Ah. wọ́n kó tv kó gbogbo ẹ̀. ó tiẹ̀ dá gan báyìí bẹ́ẹ̀ ṣe kẹ́rù ọmọ yìí gan kúrò lẹ́yìn òun ló dáa jù ìgbà ilẹ̀ tó jà fúnra yín ó kàn ń fìyà jọmọ lásán. orí mi kọ́ ọ́ tí ẹ gbọ́ kò níṣẹ́ ni. Eh, ó ní òun bá àwọn oníná mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ń ṣe bí aláìṣe náà ni kí ló ti ẹ̀kẹ́ mi oníṣẹ́ kò níṣẹ́ èwo ni tèmi ń bẹ̀. èmi ṣáà ti mọ ọmọ tèmi kò bẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ọlọ́run á wò ó. ọlọ́run á wò wọn pọ̀ jàre. ọlọ́run á dá sí. ọ oh, èmi kẹ ẹ jẹ́ kéèyàn kan lọ́pàá tètè ìyàlẹ́ ọmọ mi lórí. àbí èmi o dẹ̀ wá fọmọ mọ́ra eh. o kàn fìyà jẹ lásán láì nídìí ga o. ìyá yẹn pọ̀. Ah, ah. ìsìn ló ṣe wà láyé. ìsìn ló ṣẹjà fúnra ẹ. Ah. Mami. Mami. Má ṣe o. Gbogbo bí ọ̀rọ̀ ayé mi ṣe rí báyìí àtọwọ́ yín ni. àmọ́ ká gbà wípé bí ọlọ́run bá ṣe sọ pé ó máa rí lórí uncle denny ẹ̀wò àmọ̀ràn mi sí ni wípé nígbà tó jẹ́ pé ẹ ti wá sí nàìjíríà ẹ ti wá settle down tẹ́ padà lọ sílùú ìlú kí ló tí ẹ̀ wọ́n gidi kan kẹ́ settle down pẹ̀lú ẹ̀ kéde kúrò ní bachelor. ǹjẹ́ mo bachelorhood now it is easier said than done shall we àwọn sensitive issues báyìí the marriage ẹ gbọ́dọ̀ wà too desperate about it because àwọn obìnrin kan lè take advantage understand èèyàn ní mọ́mọ́ gidi tó fẹ́ fẹ́yàn torí owó àbí torí status especially àwọn ọmọ tó wà ní ìgboro ń sìn mi ò lè purọ́ fún yín mo bẹ̀rù wọn gan-an. òótọ́ lẹ sọ ẹ̀rù wọn tó bà lóòótọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ ó ṣàdọ̀dọ̀ kẹ́ máa rí kẹ́ settle down. oh no i'm not disputing that mo agree pẹ̀lú yín yeah. kéde máa wọ ọkùnrin nìyí àwọn ọmọ tó dáde wà ń gbòòrò ó kàn jẹ́ pé aláìníkan ṣe ń rọ́pọ̀ láàrin wọn. exactly ṣe wá rí nǹkan tí mo ń tọ́ láti sọ látàrọ lẹ́sọ̀ yẹn ẹsẹ̀ buttress point mi ni aláìní ìkànṣe ló pọ̀ láàrin wọn. òkè jẹ́ ká tún ṣe báyìí. tẹ́mi bá introduce ọmọ sí yín kọ́ tó wá láti iléèrè tó wá god fearing ìyẹn ń kọ́. <laughs> àmọ́ ṣá um, it's a good thing it's a good thing tẹ bá lè fọwọ́ sọ̀yà pé ọmọ gidi ni. ah why not mo lè fọwọ́ sọ̀yà pé ọmọ gidi ni ẹ dẹ̀ ní regret ẹ̀. no problem. even tẹ́yìn nǹkan bá ṣe irú nǹkan bá inú mọ́mísí yín máa dùn. ṣé mọ́mísí mọ́mísí sọ wípé inú wọn ò dùn ni inú mọ́mísí mi máa always dùn ah, ẹ̀yin obìnrin ṣá ó ṣe jẹ́ pé èrò kan náà lẹ máa ní. one track mind tí ó bá jẹ́ pé ẹ̀ ń disturb ọmọ yín pé kó lọ fẹ́yàwó ẹ máa sọ fún ọmọ yín pé kó lọ sílé ọkọ ó ṣe máa rí bẹ́ẹ̀ bó ti jẹ́ kó rí nìyẹn ara nǹkan tá a wálé ayé wá ṣe nìyẹn pàápàá jùlọ irú yín báyìí tẹ̀ lówó lọ́wọ́ kí ló tún kù kẹ́ settle down ní ó dàbọ̀ ti gbọ́ hmm? màá mì gidi náà. ẹ má wọrí very soon. pé kí ló it took you more than forty five minutes to look this good it's what it do. I'm ò dílé o kí ló dé. Oh, bíbí má bínú mo look good tó not pé any ni mo lọ mo dẹ̀ gbọ́dọ̀ múra wow wow wow orí Wow. You always look good, yeah? Thank you. Love you. Thank you. Mm, mm-hmm. Are you ready, Kamalo? Yes. Okay. Ah, uh-uh. Ah, Auntie me. Yes. Ẹ ti alone. She ni. to wàá alone. Ah ah. No tètè tó lọ ni? Ah, ah. Lọ́jọ́ ayé owó uh, uh, Baby, don't worry about that. Like dà money lose change kan ní be sanwó ìwé. Thank you, baby. Okay, yeah, yeah. Okay, gba. Mm-hmm. Uh, kò tí kí ara rẹ̀. She go. All right. Ó dàbọ̀. ẹ rí níbi tá a gbé ti rí ọ̀ṣẹ́ orógbè ó ní pomúpomù mòjíá àkòsúnyẹ̀rẹ́ awọ ọmọlẹ̀ yọ òjijì mọ̀nà tán ọbalẹ̀ ọ̀gàn jẹ́ adé afọlọ́fin inú hòlòhòlò káàkẹ́ndínlógún torí ọmọ gbajà aya rẹ̀ ọ̀ni ọ̀ka ńlẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe rírú ẹ̀bọ amágbéni àtètè kẹ́tù àgbènìyàn ẹ̀wà abánilárùjẹ́ ogun àrùjẹ́ ogun là bánilẹ́sẹ̀ ọ̀pẹ̀ ẹ̀rí níbi tá a gbé ti wá rí ògbèfú ògbèfú ńkó lóhun ó gbè fónfó lóhun kọ́rùn ó lè fún àgbà ó ń tìkọ́lé ọ̀run bọ̀ wálé ayé wọ́n ní ọ̀kàrà ni kó wá ṣe rírú ẹbọ amágbéni àtètè kẹ́sù àgbènìyàn ẹwà bánilá àrùṣẹ́ ogun ogun là bánilẹ́sẹ̀ olóyè ifá ní nǹkan ní nǹkan kan ọ wà lọ́wọ́ yín hmm. ifá ní àfikẹ́ yọ̀ǹda nǹkan náà yín ó lè ifa tẹ́ ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ ẹ wàá nà sùúrù sí ni o òró hmm, mi níwájú tẹsẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tó bá le lálejò ká nà sùúrù sí Ifeanyi ká ẹ nà sùúrù sí nítorí kí nǹkan tí ẹ̀ ń rò kó má bàa bàyí tí ẹ̀ ń rò jẹ́ kẹ́kẹ́ kẹ́ ẹ má bàa rí ìwé ẹran kẹ́ ẹ pè lówó kí nǹkan má dàrú jù yìí lọ ti wí nù. <coughs> ó yé mi ẹ ṣe bàbá. ibi tẹ́ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ gbogbo ń tẹ́ sọ pátá gbogbo ẹ̀ ló yé mi ẹ gbọ́ ẹ̀yin àgbàlagbà ẹni tí òjò bá ka ni mọ́ ipa dùn alátiṣe máa má ti ṣe ara ẹni máa ti ṣe ara mi máa yanjú ara mi gbogbo ẹ̀ ti yé mi mo dúpẹ́ lọ́wọ́ yín. Ah. Eh. mo dúpẹ́ kẹ́kẹ́ fi sùúrù sí i kẹ́ ẹ gbọ́ ohun tí fáwí. kò burú ẹ ṣeun bàbá mo dúpẹ́ o. ọ̀dà mo dúpẹ́ o. ọmọdé ra igbá ó sàmì sí ṣèbó dìgbà tó bá rí igbá yẹn kó tó rà mí. ọ̀gá ṣé kò sí kankan. wọ́n máa ṣe tiẹ̀ máa ṣe tiẹ̀. orogún ọkọ̀ listen to me ayé ò gbà kólekóle ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láàyè gbà lọ ṣàyè jẹ́jẹ́. Listen to me ayé ò gbà kọ́lékọ́lé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láàyè gbà torí náà ṣàyè jẹ́jẹ́. ayé yìí yeah. kálukú wá ṣe tirẹ̀ á ṣe tirẹ̀ á lọ róró he òkú kórè èèyàn fi lé fún òkú róró kí kò ní ọjọ́ ipò wa máa ti di àpẹ̀tẹ́ ní òkú róró bó bá dín dín yóò máa yá yá yá ní iye yé yé yé yé àṣà yé yé yé ó bá yeah, yeah, yeah